tó wá sínú lè jẹ́ ìgbókùn ìkànwù àbọ̀kùn ìlọ́wọ́ lè jẹ́ ìgbókùn ìkànwù ẹnìkan kò lè dà sínú ọgbà ìlú ọ́fíìsì ìbùdíò lọ olọ́fíìsì yìí àpòlú ẹ̀bọ̀ lọ bára yìí ẹn tó rí tó wọ́ ìwà ọ̀sọ̀ tó ọba ìsì sọ ó ti kó wa sí wàhálà àwọn aláwà dìde lọ lé wọn sí sàbá yìí àdánù ọmọ wọn lè yí wọ́n rápò lè o a sì ti sàdé òǹkọ́ bá tó parí ó wọ́n jáwọ́ ní tí ò fi ní mọ̀dáfínà rẹ̀ ibi ìdẹ́ẹ̀dẹ̀ wọ́n ni ìpùtàd tẹ́ ẹ bá sọ pé ẹ̀sùn ń dúró ó di ẹ̀yìn ọdún kan sí ẹ̀ka tó lè já kìlù fún ṣùgbọ́n tó ti wọ̀ olówó sáfà lóhun ṣe sùúrù olóhun ṣe sùúrù ṣá alára bá pàtẹ́ ìmí ìsìnlẹ̀ tó lè lò àwọn ará wa kéwù ni àwọn ọ̀nà wa ní ọkọ̀ á sì gé lójú ẹ̀sẹ̀ ẹ̀tún wá sọ ilé ẹjọ́ wa ní ẹ̀sẹ̀ ọkùnrin ní ń kọkùnrin bẹ̀ obìnrin ń kóbẹ̀ àti ẹ̀tún wá kẹwàá ìgbà àpapọ̀ náà kò fi ká àti nìyẹn nítorí kíni nítorí pé à ń rí pé ilé ẹjọ́ ó ti dibi tí ọ̀pọ̀lọpọ̀ ẹni ibi fẹ́ máa kákìlì jù tó ń gẹ́gẹ́ ti dàgbòrò rú kó tó wá tẹ́lẹ̀ wá tẹ́lẹ̀ ẹjọ́ pé kò wá ẹgbó píọ̀ nínú ìdọ̀rẹ̀sọ̀kúrò mẹ́rin ìdọ̀rẹ̀sọ̀kúrò mẹ́rin làwọn ti á sọ̀tún wípé bákan náà sọ̀kan lè pé wípé àbájúmọ́ àdúgbò wa lọ́wà ọwà máa ń lọ nílànà ọwà nípa wàrà wà fàájú ilé inú ohun àlọ́. Ìyí tó bá tẹ̀lẹ̀ ní ilé ké ìlàfẹ́ gbé wálé yìí. Àtẹ̀kọ́jẹ́ pé a fi òun kàdùkú ní ilé ké ẹ̀rọ wa náà bá ilọ́ tí ò gbọ́ wà ní àṣùwà yìí. Wọ́n wà ní Jẹ́rìyàn náà ní ẹgbẹ́ jẹ́ ti wá rí ṣe jẹ̀mọ́ kọ́ wá jọra ọ̀rọ̀. Lánàá pẹ́ bá ti jẹ́ jogún kógún. Ìtàkìtà ni wọ́n pa. Orí ẹ ẹ̀lẹ́ mọ́mọ́ mi, bàbá tó bí màmá dádì bàbá màmá màmá wọn, ló fún ọmọ màmá àgbà ọ̀dà kọrú. bọ́rọ̀kálọ̀ tó kí àríẹ̀. kò fẹ́ lọ́wọ́ wọ́n fẹ́ gbé kí ni kí o ti kí bàbá rẹ̀ kọ̀ tó àbí ìjẹ̀ká kí ni o ti rẹ̀ àkọsílẹ̀ rẹ̀. Ìmọ̀ àti ìjọba ìbáfọ̀ kí ni tó fi àti pé kí ìjọba ìbáfọ̀ bàbá ọ̀pá fún ọmọ olùwẹ̀ ọ̀bẹ̀ àrẹ́lẹ̀ ẹ̀ṣẹ́ ìgbé ìlàyò kí n tó ti rán ìtì pọ̀ kátó ìbéèrè tó bẹ̀rẹ̀ bá gbé káàkiri àtẹ́kùn lé tọ́wájọ́ tó di orí ìjà bóò ní ó ti kọ́kọ́ lọ ilé ẹ̀kọ́ kan bó ṣe torí ìjà àtúnyẹ ọ̀nà olóbàdé dáa ẹ̀kọ́ kan náà ni èmi ọmọ tó dé táwa ọmọ ayé òde òní sáàfẹ́ ti fírì táwọn òbí wa bóyá nǹkan ní ọmọ ń kọrin ti alẹ́ pípé òun bíbí àjẹ́ àdúrò èdè èèyàn gidi bẹ́ẹ̀ sì ni fúlábọ́ọ̀sì kẹmẹ náà ló bọ́ òun tó ya lọ́dún àwọn àfa àti ẹ̀nà tí wọ́n gbà láàfa kódà tí wọ́n gbà ìgbé jẹ́wà ti sọ ní ìsìlámù tí wọ́n bá sọ kéde bó wọn ọ̀mọ́ ní ìsìlámù òde bẹ́ẹ̀ bóòlù àti mọ́nẹ́jì àwọn òbí yẹn tó fi wá sí wípé ìjọ táwọn bá ṣe mú ọ̀tá wọn ó pè sí à kákọ́kọ́ yàrá wọn rẹ̀ bóòrùn máa ṣe tẹ bàbá mi fún àfá àjẹgbòrò dàgbà mo lè dé láti fún àbáṣọ ẹ̀mọ́ irun pẹ̀lẹ́ báyìí délé fẹ́rẹ̀ bí ṣẹ̀mọ́ jìnì ló àpọ́rà kò lọ́wà àà fún ìrọ̀wà ìrùpọ̀ wá tó báyìí ọmọ bá ti ní báyìí ẹjẹ wọn náà

jáde ẹgbẹ́ ẹgbẹ́ fáwọn àjẹ̀lú jẹ àwọn àjẹ̀lú ló wà kéèkì bá jẹ oúnjẹ àjẹ̀lú ní ọjọ́ ìgbẹ̀lú ní ń tọ́pọ̀lọ̀ bàbá kọ́kọ́ ń sọ́lú jẹ́ pé hmm, ọmọ tó bá ti bá ìyé jẹ wọn mọ́ ìgbìkúgbì lábà gbílẹ̀ jọ́kọ̀ wá tọ́pọ̀lọ̀ jẹ́mọ́ àwọn òbí wa làwọn òbí wa wọn àwọn tó yẹ kó gbà láàbò lọ́wọ́ wa lọ́wọ́

pẹ̀lú ohun ohun mẹ́rin náà bọ́ pẹ̀lú jẹ́gbọ́lọ́ nígbò tí ló ké jẹ́gbẹ́ ah mọ́mí sọ́lẹ̀ o wà látàfíìrù wá jírọ̀ tó nítorọ̀ húkọ̀ ní jẹba ohun ṣe bí wíjìrù ẹbẹ́rú ẹ̀sẹ̀ ni kẹrù ẹ̀sẹ̀ ni apẹ̀rẹ̀ àgbẹ̀lúmọ̀ tí mẹ́rin ẹgbẹ̀rún mélòó mélòó àwọn obìnrin ẹlẹ́yà báńkẹ́ fún bí wọ́n ṣe dúró rẹ̀ nítorọ̀kọ̀ ìyọkọ̀ wọn mọ̀rọ̀ àgbẹ̀lúmọ̀ bọ̀ àtọkọ àtọun náà yẹ̀ wá rùn fún o ajáde tọwọ́ ṣòkòtò yọ àfò mọ́ ìyà lọ́rùn yóò tẹ̀ ẹ̀nìyàn ti kọ́kọ́ kó lẹ́mọ̀ ó ti gba pẹ̀rẹ̀ ó ti gba pẹ̀rẹ̀ ó ti dìbò wọn tẹ̀sán kan ẹ̀lá náà ni ó dùn báyìí tí wọ́n èrí nẹ̀rí pé hmm. kápẹ́ tí àìsàn sọ̀rì awagọ̀ ọ̀faramà kọ́mọ̀ sọ̀rẹ́yà kọ́mọ̀ jẹ́kẹ́ ẹgbẹ́ ń tọ́wọ́ sọ̀kòtò gan ní òkú lẹ́yìn wọ́n dẹ̀ gbàmára torí kí ni ó ti fò mẹ́yà lọ́rùn ó ti sáré gbà pẹ̀lẹ̀ ní orí wọn ó ti kékeré kan ó ti sẹ́kọ̀ọ́ a jọ ma káwo bá a ṣe ń bá wọn bí wá ló hmm, hmm. nígbà tẹ́yìn lọ bá àfáà tọ̀kọ́ ń kí ó gbà pé sars bọ́bá yín fi rí dábẹ̀ ni o ẹ̀dùn lórí burúkú ni kíni kíni gọ́ ọ̀hún ẹ̀dùn lórí burúkú ni o lórí kíni ṣe rí àdíkì èmi náà wàláì bọ́bá yín ọ̀dà lẹ́rìn ẹ̀kà fúnra yín ibẹ̀ lẹ́ẹ̀mọ́ tí ó Ọlọ́run ṣàgẹ́jẹ́ o. Wọ́n àfẹ́ gbà kéèkù kọ́ lọ́rọ̀ ti bẹ̀rẹ̀. Torí pé kò sí òmìnir tó wù kọ́rùmọ̀lù ọ̀dájá ṣùgbọ́n àwọn ìṣẹ́ẹ̀kẹ́ ní ìbẹ̀ lábẹ́nú tí ń dáwà lálẹ́ bó ṣe bẹ̀rẹ̀ sí lókẹ́kùn lókẹ́ ẹja tuntun ti kú omi tuntun ti rú o ẹja tuntun ti bóde inú ẹ o ẹ lè rí mi kẹ́ ẹ máa wò pé sẹ́mi ni àbẹ́ mi kọ́ o lè wo àwọ̀ mi o. kájú ọmọ gbòná o bá ti jẹ́ kẹ́ ẹ bẹ́ẹ̀ bá ti rí mi sí kẹ́ ẹ gbà ní o. so àwọn agangan ni mí sílá àwọn agangan ni o àwọn ní mùsùlùmí ẹ tó yẹ kọ́rọ̀ ẹni kọ̀ọ̀kan lọ́rùn láti súnmọ́ ju òbí ẹ̀ náà rẹ̀ láti gba nǹkan lọ́wọ́ wọn òbí ẹ̀ náà rẹ̀ àti bí ìgbà ẹ̀gbọ́n yìí ṣe bí ká lọ́ba àwọn ẹni fóònù ní òṣèwọ́ jẹ́ pé òbí mi lè ti lè ti sùn pẹ̀lú ẹ̀ ní ìṣèlè ti sùn pẹ̀lú ara àta wọ́n ti bá dẹ́ sọ́sọ́ fóònù ìyá àwọn ìjọba òbí wọn kò lè tẹ̀lé

Nítọ́ ẹ̀kọ́ ṣe ìfọ́dá ẹ̀kọ́ ṣe kọ́ wá rí àjẹ́ kọ́ ṣe àmọ́ nà kó ìsọ̀fà nínú sí rọrùn àmìwẹ̀ tó máa tí ọ̀nà yóò lọ rí ẹni wa àmìwò jẹ́ wọn rán ní kó sì mọ́ sọ́ di ọ̀rọ̀ yẹn kọ́ mọ́sàrí lọ fún rẹ̀ bẹ́ẹ̀ torí ó nìkan torí ọ̀dá àmìwò ọmọ bí

Àfẹ́sọ́nà. Olókùn kàwà ẹ̀. Náà ìlà ìlà. Lọ́yẹ̀ jẹmáà, kéka sọ Yorùbá, ìdí ìrìn ọ̀bà ní jẹ. Ìdí ìrìn mú. kí tèmọ́ sínú mú ìdé èèyàn mú lọ tí ò sí ìfẹ́ tó ti lè mọ́ padà ní jẹmọ́ jẹmọ́ nígbàdá bẹ́ẹ̀ àti ìtàkẹ́bí tọ́wọ́ nù mú náà nìmá ahmed wàtúnṣúlẹ̀ ìdàgbà fún ọlọ́run ló ẹ̀ ọkùnrin àti kéṣù ọmọ ti kẹta wọn nígbé pákítà sọ̀rọ̀ yóò rọrọ̀ ẹ̀rin ọ̀nà máa ó ní no orí fóònù ni wọ́n rí láwọn gan ó tún gbéyàn wá wọ́n rí láwọn orí fóònù láti ń gbé síta ẹ̀ ìlú ọkọ̀ ìtàlá wọn ni ẹ pápá fóònù ti tó bẹ̀rẹ̀ ní kó bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn mímọ̀ ìrìn gbóyè ni tó ní èyí tí wọ́n bà tó lọ́bẹ̀ tí wọ́n kó lọ́bẹ̀ kó sì kọ́ sí ọ̀nà ilé wọn wọ́n ti ákìlù fún ní o wọ́n sọ pé kọ̀tà lè ní o ó tún máa wá méjì torí pé ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ọ́ lẹ̀gbẹ̀ ẹlẹ́gbà tí ìsàtọ̀ ọ̀bà tí ìṣẹ́fẹ́ má jẹ́ o bóyá tọ́bà tí ìṣẹ́fẹ́ má lọ gbóbẹ̀ kí ni ń jẹ́ bí ìbọn tí ọ̀bá lọ rí choice mu ọ̀kan náà ọmọ ìyá òṣìwàlá nígbà fẹ́ fẹ́ obìnrin kan ọ̀sá pàtó ọwá ta a tó ti ju yín ẹ̀gbọ́n sábòtì ẹ̀jẹ̀ ó ní sáà máa pín lábọ̀ ìjọ kejì. aláǹgbà. mo ti jọ kejì ó tó bá lọ bàbá mi lórí o ìṣàwọ̀ olùkú o ọ̀gbà lẹ́dọ̀ orí mi o kò síyàwó lẹ́ẹ̀dẹ̀ẹ̀dẹ̀ mọ́ lónìí o. aláǹjọ. aláǹjọ. ìṣẹ́dọ̀ yàrá. ó ti kọ̀ bá bẹ́ẹ̀ ni ọmọ mẹ́rin ti máa aláǹjọ hasanul wakil ọba rẹ̀ ó wá sọ̀rọ̀ yóò sì jẹ́ká jọ gbọ́yé jẹ̀mọ́ra in tó ń kẹ́lù pé wọ sùkú náà ní lónú sí o in tó gbé wọ sí kápẹ́ ìsìláàmù lódó ló gbé wọ bí iná ẹ̀lẹ́rìí jọ máa ṣe kápẹ́ bí ìlú ti gbà ìsìláàmù lódó ẹ̀rìí jọ máa ṣe ní ojú ẹ̀sẹ̀ alágbàmà bá kàtà ń ṣe kí ìkànbẹ̀lẹ̀ làwọn náà rí o hmm. ìkànbẹ̀lẹ̀ làwọn náà kò sí inú ìsẹsí ànábì o sọ́rọ̀ wá tọ́rọ̀ bí wọ́n sọ́rọ̀ máa lè tàbá tẹ́rẹ́ tẹ́ obìnrin a lọ sọ́dọ̀ àwọn tí a ní àwọn ní wọ́n sọ pé ó ti ṣe tán kìí ṣe tán tó náà bá sọ pé òun èsè tán àwọn obìnrin wà bá ibi tọ́rọ̀ ó kórí sọ ọ̀dọ̀ ọba dẹ́gbà lọ́wọ́ àlà ìlànàmọ́rí tẹ̀sí rúlùkùmọ́r ìmọ̀ọ́nù àti ìjọsípọ̀ lọ́yìn kéèké lórí ìrọ̀ nìkan lórí gbogbo tọ́rọ̀ bá ti ń gbé kò mùsùlùmí òun ni jẹ́mẹ́ lọ ọmọ lọ́wọ́ gbogbo ọkùnrin tí bá ń rí obìnrin kan pé kò rí lánàá bẹ́ẹ̀ náà ni gbogbo obìnrin náà ẹ ti lọ rẹ̀ ìmọ́lọ́ tí wọ́n bá ní obìnrin wo lọ́rẹ̀ wà jù ó lóbi tí èèyàn gbìyànjú àti fẹ́ tí ò fẹ́ yìí yóò bọ̀ sí i kò sóbìnrin tó fàìtó obìnrin náà ti gbàgbọ́ fún ikọ̀ bá ìmọ̀ ó ṣe bí bá sọ̀rọ̀ wọn náà gbogbo ọ̀pá tí wọ́n tẹ̀lé ń ṣe akídù fún èdè wà límọ̀ ó ń kájú fọ́ọ̀mù mánéjì ara ọjọ́ ìjú èso ebi ńlá wọlé ara wọn níbi káà tó para wọn fún mú bàjẹ́ ní má ti mú lẹ́kùn bá túmù lọ́mọ bá ń kà ó ó ní kò ó ní wà kòkò ọmọ rẹ̀ rẹ̀ tó balẹ̀ ìdè nígbà asìmọ́nàlọ́ wọ́n ní mọ̀lẹ̀wàkí ọ̀rẹ́ ràkọ́ ìwálẹ̀ yóò jọ yóò yóò ṣùgbọ́wà yóò lówà fún ọ̀rọ̀ ìjálẹ̀ kò ní lówà fún ìbínú rẹ̀ lọ́dàkù ọlọ́ọ̀lì tí àbá ti tó lẹ́yìn ojú ní tó dáadú lẹ́yìn rò lọ́wọ́ òyà jẹmọ́ ẹ̀dẹ́ àpọ̀ládùn àkásì ní ọlọ́ ìgbàdá àgbàlagbọ́ sọ wọ́n ní ilẹ̀ àánú ọlọ́

jẹ́mọ́ mọ́rọ̀wọ́ ẹ̀jọ́ mọ́rọ̀wọ́ ẹ̀jọ́ ṣẹ́ gbogbo ọkùnrin tó bá fẹ́ márì tí èyí tó rà rà tó fi márì tí wọ́n bá ní kọ́ wá sáyìn wípé òun yẹn fẹ́ àwọn kejì wà lẹ́yìn ọ̀tọ̀ ọmọ mi ìní wá wá ẹ̀wọ́ kejì lẹ́yìn oṣù ẹ̀sìn wo gbogbo tí a bá pẹ̀lú ní gbóná tí a bá tí ń tọ́ka lórí lórí kìtì yàrọ̀ tí a tọ́ka lórí lórí kìtì ní jùtù jẹ́mẹ́ wọ́n dákùn ẹjọ́ táà bá náà jọ sí báyìí táà lọ gómi táà lọ kàkà in tó ń kálukú ti bóònù ìdánwò ọ̀rọ̀ ní ọ̀rọ̀ nígbà tí a ń fún àrẹ̀ fún wa àwọn ọ̀nà owó ara wa la ń ra náà

ètò ìdíje wọn kọ ìjẹ́pípọ́ ọkọ̀ ìjìnà oníkọ̀ọ́wọ́ ìjìnà ìjọ̀lọ́gbọ̀ pọ̀ ní ìgbà tó ní bàtẹ̀ tó lọ́rẹ̀ ìjọ̀lọ́gbọ̀ jẹ̀mọ́ra nígbò kí náà kí náà fún ẹ̀sọ̀ fọ́mọ̀ nígbà tó àwọn ọmọ ẹ̀kọ́ rẹ̀ tẹ̀lé kan ìpè wá wá wá ní òkò náà nìkan àdá àwọn èèyàn máa jáyàn o hmm. àwọn máa jáyàn o gbogbo nǹkan tó lọ ń dá ní máa ń forí díyàn àti kankan ìtẹ́ forí díyàn o ìtara ọmọ àtàwọn àbúrò ìjọba yìí tó sọ wá ní. fúráyà mọ̀tẹ́lẹ̀ mi lọ gbogbo ẹ̀wọ̀n tó kọ́ sọ ìjọba ẹ̀dá kìí ṣe lórí tó gèdè lórí gbogbo ọba adéga pọ̀ táwọn olùdí fóònù kájọ kábíọba adéga kọ́ra àbúrò àbúrò kọ́dà lára téèyàn tí máa ń mọ̀ nípò òṣùn ọba dẹ́dà ó ní ohun ó sì lọ ó sì máa lò fún ọ̀rọ̀ ọlọ́ọ̀dẹ kan. Ṣẹ̀bá làwọn afọ àwọn ọmọ mọ́láka àwọn afẹ́ ẹ̀ẹ́dẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀sẹ̀ kàtó náà lọ́jọ́ àwọn pálásà kọlù olùdífù mọ kọlù ìpadà tuntun. Tẹ́ ẹ bá mọ iye obìnrin ilé kéèkò bí lọ́nà orí bojú ní ẹ̀kì tó ń dìnà tí ò bóró pàtàkì ní ọ ẹgbẹ́sẹ̀ kàtàrà wa tí a bá lọ́wọ́ obìnrin sọ́kùn ẹgbẹ́sẹ̀ mara ayé ni wọ́n là dákọ̀ òfinà tí ràpọ̀ ọkùn bá ti tẹ̀lẹ̀ ẹgbà tí wọ́n wà fún orí ìbú tí àdámẹ́ ni aláwọ̀ bí ìbò aláwọ̀ jẹ́ tòmúfà méjì the movement move men. Àwa àwa àwa lálẹ́ àwa lálẹ́ àwọn òní o. Ìmáàmì wọn jẹ́ káàkiri. kan báyìí bá wọn sí ìwò báyìí nísìn àwọn òlé kọ̀tọ́ àbọ̀ àti kọ̀tọ́ àwọ̀. Jọ̀mọ́ ẹ̀dá pẹ̀lú ọ̀, táàsì màgbà tí ó jẹ à ń bẹ̀ nínú àdàbí kọ́ jẹ́ pé ẹ̀rú tí ó sì lọ dáwà fún kọ́ mọ́ dáwà fún yà wọ́n ọlọ́run bá dùn wà fún ọlọ́run rẹ̀ wọ́n dùn wà fún ìwọ̀n rẹ̀ wọ́n dùn wà fún ọlọ́run rẹ̀ wọ́n dùn wà fún ìwọ̀n rẹ̀ yá máa wọ́n lọ́wọ́ lọ́wọ́ yá lọ́wọ́ yá lọ́wọ́ yá lọ́wọ́ yá lọ́wọ́